نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرجو أن الله الله سبحانه وتعالى لمن أن شرفنا دعاء محمد صلى الله عليه وسلم أما تسواج لوري تفسير سورة البقرة verse 196 الله الله سبحانه وتعالى يغني واتموا الحج والعمرة لله فإن حسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به ألم من رأسه ففدية فقية من صيام أو صدقة أو نصر فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله ذلك لمن لم يكن أهله حامل المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الله سبحانه وتعالى أني وأتموا الحج والعمرة لله ọlọ́ni ẹ̀rí hajj ní ìjẹ́ ń pè ní hajj òun náà ni ìrìn àjò láti lọ ṣe ìjọsìn fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ní àwọn àyè mímọ́ láti lọ ṣe tọwọ́ fún ọlọ́run ní Kaaba láti lọ dúró ní ayé araba láti lọ dúró ní ayé mozelipa láti gbé ìṣẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó kú ṣe hajj sínú wal umrata bákan náà umra ìtí a ń pè ní òun náà ni ìlọ́ṣe ìjọsìn nínú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lẹ́yìn tó ní mọ́jú mọ́síláṣí ní kàábà lọ ìyẹn ni kí yẹn ṣe tọ̀wá lẹ́yìn tó ti gbé ara mi kò ṣe sàfá àti mọ́rọ́wà bẹ́ẹ̀ náà ni kò fáwọn eléyìí ni táwọn pè ní iṣẹ́ hajj iṣẹ́ umrah ọlọ́ba Allah subhanahu wa ta'ala wà ní wà àti mú hajj wà ní umrata lillah ọlọ́ni ẹ̀rí hajj àti umrah ọlọ́ni ká pè fún wọn lọ́wọ́ bá

tó bùkátà kẹ padà ọmọọ̀sẹ̀ sọ̀rọ̀ mi náà ìhàdì ọlọ́ni tẹ́ bá ní tó rọrùn tó rọrùn fún yí nínú àwọn alìhàdì yìí hàdì òun ní ha pípa Allah subhanahu wa ta'ala ràkúnmí àbímọ̀ ọdún ha méje pa èèyàn ha lè dìmọ́ kan èèyàn méje ó lè kan àbí èèyàn méje fún ràkúnmí èèyàn méje fún màálù bó sì jẹ́ àgbò náà ni ló bá rọlẹ̀ lọ́rùn ní ẹyọ kan lórí ẹni kan wàlá dáhìlì kú orúkú sàkùn hàtà yàbùkù ọlẹ̀ àdì mọ̀hìlá ọlọ́run ní ẹgbọ̀rọ̀ fa irun ẹ má fa ẹ má gẹ àti gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tó jẹ́ fún yín fún gbogbo tó bá ti gbé mi mi òun náà ni òun ni àwọn ààyè kan tó jẹ́ sí pé tó bá ti di àsìkò hajj gbẹ̀nikẹ́ni tó bá fẹ́ ṣe hajj tó ti di ààyè yìí tó bá fẹ́ gbà wọ̀dù mọ́kà ló ní ní ìkọ́ tó ti ibẹ̀ láti ara rẹ̀ fẹ́ ṣe hajj ẹni yìí àwọn òbíkan ti di ìwọ kan láti ṣe nínú ẹ òun náà ni ìgbẹ́ kọkùnrin ni ìwọ ni kó wọ aṣọ tí wọ́n rán nǹkan tó bá ti lè rán ìwọ ni kó wọ bí ìlà bí ṣòkòtò bí ìbúbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọkùnrin obìnrin ìṣèwọ̀ fún ṣùgbọ́n àwọn ọkùnrin ìwọ ni fún wọn bákan náà tẹ̀kùlẹ́mù àdáfẹ́ ìgé kaná ìjà irun kúrò lára fárun ìgẹnu ó ti dè wọ̀ fọ́kùnrin àti gómìnà bákan náà ìgbómìnà sọ̀rọ̀ pa afẹ́fẹ́ àbí ìmọ̀wọ́fọwọ́pa ìyàwó ẹni lára onígbéyàwó ẹni ni nípa ìfọwọ́pa títí ìfẹ́ kan ti di èèwọ̀ bẹ́ẹ̀ náà ní ìsúnmọ́ ara ẹni àwọn kankan di èèwọ̀ fún náà ló dé èèwọ̀ fún ọlọ́ni wala tahliqu ru'usakum hatta yablugha al-hadi muhillah ọlọ́ni ẹ̀gbọ̀rọ̀ fáyẹn títí àgbà tí ẹran tẹ́ fẹ́ pa ó bá tó dé ààyè rẹ̀ yẹn ni manham manham ó ní tí wọ́n ti pẹ ẹran gbàtẹ́ bá tó di pé ẹ bá pẹ ẹran tán tẹ́tó láǹfààní láti lè fa irun yìí eléyìí àwọn ẹ̀kọ́ tó pọ̀ ìgbẹ́ nínú àwọn ọmọ tí a yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àìṣàlàyé pé tẹ̀síìrì wa yóò mọ̀ wà lẹ́nu jẹ́sì ní àwọn púpọ̀ àwọn ẹ̀kọ́

àwọn alálàájì àwọn ti bọ́ sí ìyẹn ní àárọ̀ ọjọ́ náà wọ́n ti kúrò ní wọ́n ti kúrò ní mọ̀sẹ́fà ní àárọ̀ ọgbà tí ilẹ̀ bá mọ́ wọ́n mọ̀ lọ ṣe ìjú òkú ní ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá ni òun ẹ̀yọ́ wọn náà òun ẹ̀yọ́ tí wọ́n dùn ẹ̀ràn ọlọ́run ní àwọn ọmọ ọ̀fà títí tàbá ẹ̀ràn tàbá tó pẹ̀ ẹ̀ràn فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك wọ́n lọ́dẹ̀ ẹgbẹ́ nínú yìí tó bá dá sí pẹ́tọ̀ ààrẹ bá mú àbí ó ní àrùn lórí tó bùkátà láti fárùn àrùn kan mú lórí wá bùkátà kí wọ́n fá ẹnu orí rẹ̀ àbí kí wọ́n dí apá kan nínú orí ẹ̀ láti lè fi ogun sí ọlọ́ni ìgbà fún ìyàtọ̀ ìrẹsì yá lẹ́yìn ẹni yìí yóò ṣe ìtara pẹ̀lú gbígba àwẹ̀ ọ̀sọ́dọ̀ pàtí àbíkú ti sára àwọn olóṣòkè àbíkú pẹ̀rẹ̀ ìpẹ̀rẹ̀ ilé ìlànà ní onídàmù ni gbogbo ẹnikẹ́ni tó bá dásí tó bá ṣe kan nínú àwọn nǹkan tó ń pè ní mahadọ̀rọ̀ ti rẹ̀ rọ̀ àwọn nǹkan tí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbé ara lé tó jẹ́ ìwọ̀ fún láti lè ṣe bí yẹn ti lè dánwò láìsí ibi ẹni yìí yóò pa ẹran fún ìtànà fún àpẹẹrẹ alimọ̀bíìdì mùsẹ̀lìfà alimọ̀bíìdì mùsẹ̀lìfà ìsun mùsẹ̀lìfà káwà ní mùsẹ̀lìfà láti alẹ́ yẹ́mù nahar òní ọjọ́ kẹsàn-án tó jẹ́ ọjọ́ àràfà lálẹ́ rẹ̀ bí àpẹẹrẹ ní bá jẹ́ ọjọ́ kẹsàn-án alẹ́ alẹ́ yìí gbogbo àwọn alálàájì pátá wọ́n kúrò ó múra láti mọ̀ kúrò láti àràfá láti gbàdúrà bá ti wọlé wọ́n mọ̀ lọ mùsẹ́lfà títí mùsẹ́lfà ni wọ́n wà títí tó fi ìjọ kejì táàkiri ní ọjọ́ kẹwàá so ìmọ̀ abẹ ní mùsẹ́lfà sún mùsẹ́lfà dídọ́ kejì eléyìí ọ̀ràn yẹn ni nínú àwọn ọ̀ràn yẹn àháyì ẹnikẹ́ni tí ó bá ṣe lé yóò pẹ̀ràn so mahdorot nínú àwọn àwòrán àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ fún alálàájì tó sì gbọ́dọ̀ má ṣe àbí tí tó gbọ́dọ̀ jìnà sí òun náà ni wọ́n pè ní máa lọ́rọ̀ nínú ẹ̀ ó lóun ò sọmọ zẹ́lífà àyàfi tí ó bá dásí tó ń bẹ nínú àwọn ti ṣẹlẹ̀ àyàndà bí àwọn àgbàlagbà báwọn obìnrin àbáwọn oníkèké báwọn tó bá ti rẹ̀ bákan náà ìfáyọ̀ èèwọ̀ ni ìgbé ìkànnà èèwọ̀ ni ìṣe ètò kìtìbà pàfẹ́bóbìnrin sọ̀rọ̀ pa afẹ́fẹ́ èèwọ̀ ni àbí ká pọ̀ ọmọ ọlọ́kọ èèwọ̀ ni àbí ká súnmọ́ ìyàwó ẹni èèwọ̀ ni ìjà ẹnu kan kúrò lára èèwọ̀ ni ìwọ nǹkan tó bá rán fún àwọn ọkùnrin èèwọ̀ ni àwọn obìnrin wọn ò ní aṣọ ara mi ẹni aṣọ ni wọ́n lè wọ̀ tí wọ́n ẹni ọlọ́run sì lè rí lókùgbà tó bá dá sí pé aṣọ tó bo àwọn ìwòwò wọn tó bo ara wọn ni. ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni fa'ida amintum fàmàntàmọ́ta ààbìl umra ila al-hajj ọlọ́ni fa'ida amintum ọlọ́ni sọ́kọ̀ ìbáwà balẹ̀ dáadáa yẹni pé kò sí ìwó kankan fún yín ẹ̀láǹfààní láti wọ ìlú mọ́kà kò sí tó dá yín padà ẹ̀láǹfààní àti wọ ìlú mọ́kà ẹ̀fàmọ́tàmọ́ta ààbìl umra ila al-hajj ọmọ sì sọ́ra ila al-hajj tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá ṣe umura ah, náà gbàdá ṣe umura lẹ́yìn náà ẹ̀tún wá láǹfààní láti ṣe ẹ̀sì tamatun mọ́tíà mọ́tíà gbígbà yìí òun náà ni àǹfààní tí ń bẹ fún gbogbo àwọn tó bá ṣe hajj pẹ̀lá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ àwọn ó ṣe umura náà táwọn bá ṣe umura tán àwọn ó gbọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹni tí nǹkan yìí wọ̀ tó wà lọ́rùn ẹ̀ yóò wá di ará àlú títí tó fi di àsìkò hajj aṣọ agbé ìrọ́mù hajj irú àwọn èèyàn iná pè ní alìmọ̀tàmọ́tìrún hajj tí wọ́n ṣe náà pè ní hajj tàmọ́tìrún lọ́lá jùlọ àwọn hajj a ṣe ní hajj tí parí tán àwọn ọbẹ̀ nínú mọ́kà àmọ́ ọ̀nà àmọ́ ọ̀bọ̀ àti dára gbogbo àwọn nígbà tí a bá bẹ ní àyè ìṣẹ̀rọ́ọ̀mù ó ti di àláàlè fún wa torípa àti parí iṣẹ́ ọmúra àmọ́ àmọ́ bẹ ní ìlúmọ́kà lọ bẹ́ẹ̀ yẹn ní nígbà tí a bá wọ ìlúmọ́kà lẹ́yìn tó ti gbé háràmì ó ṣe tọwáfù lókodó yẹn tọwáfù ìrúmọ̀rọ̀ tọwáfù ọmúra kóró kábà lẹ́ẹ̀mejì lẹ́yìn náà ó ṣe ó sọ́tàfà mọ́rọ́wà ẹ̀ẹ́dẹ́jì bákan náà kọ́ ó lè parí irú oríire àbótí ẹ̀jẹ̀ irú ẹni yẹ ó ti parí ṣe ọmọra ṣe ọmọra ojú bẹ́ẹ̀ lọ tọ́ tó bá yẹ pé àríyàn rẹ̀ ní mútà ló fẹ́ ṣe ó fẹ́ ṣe àṣìkà mọ́tò irú ẹni yẹ á bọ́ aṣọ ara mi yóò bọ́lẹ̀ yóò wá wọ ọṣọ lé yóò wọ sí òjì ara lùmọ́kà yóò mọ̀ gbádùn káàkiri gbogbo tó jẹ́wọ̀ ó ti di halálù bó ṣe máa wá gbádùn ní títí tí ó fi di ọjọ́ kẹjọ nínú oṣù Dhul-Hijjah yẹn ní ìgbà tí iṣẹ́ hajj bẹ̀rẹ̀ kankan wọ́n pè ní yọmọ tẹ́rẹ́wéyà nínú yàrá rẹ̀ nínú òtẹ́lẹ̀ ló ti wá tún gbé ara mi ní ló wà ní labbaika Allahumma hajjan wọ́lọ́ bá yìí mo jẹ́ pèrè mo fẹ́ ṣe fún ọlọ́run láti yìí gbogbo àwọn tó dé ìwọ̀kú tẹ́lẹ̀ ó ti di ìwọ̀kú padà yóò abẹ́rẹ́ sí hajj àti dọ́kẹ̀ ìdọ̀ òun náà ló ṣe dọ́kẹ̀ sàn ọjọ́ kẹwàá ìkọkànlá ìkejìlá àti ìkẹtàlá. so irú hajj báyìí ló ń pè ní hajj tamattu' ìran hajj ọlọ́ni fàyìlà amintum ọlọ́ni tí o bá sí ìdíwọ́ fún yín láti lè wọ ọdún Mọ́kà ẹ wọ̀ ọ́ fàmọ́tàmọ́tà bil-umrati ila al-hajj ẹnikẹ́ni nínú yín tó bá yẹ pé hajj tàmọ́tún rẹ̀ ó pariwo mọ́ra tán ó wá ó flẹ́jọ̀ ó gbádùn lọ títí tó fi dàsìkò hajj ọlọ́ọ̀ni kàmọ́sẹ̀ sọ̀rọ̀ nílẹ̀ hajj ọlọ́ọ̀ni rẹ̀ nìyí tó bá rọ̀ lọ́rùn nínú tó fi pa ẹran tó fi ṣe ìtànà tó fi ṣe ẹran eléyìí láti ní alhajj alhadaya ẹran hadaya nù tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn lórí ẹ̀ tó pa oṣù pa yóò pa ẹran ẹran hadaya kí ló fà á wọn náà ní pé ó ṣe umura nínú àwọn oṣù hajj gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe umura nínú àwọn oṣù hajj oṣù hajj mẹ́rin ẹ̀rì ó bẹ̀rẹ̀ láti ó bẹ̀rẹ̀ láti ṣàwàl eh, ìbìlẹ̀kọ́dá mẹ́ta ṣàwàl ìbìlẹ̀kọ́dá ìbìlẹ̀kọ́dá àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta ilé oṣù hajj torí kí wọ́n fi wá lè ṣe múra ní àsìkò yóò pẹ́ náà sọlá pé ẹni yìí ó sì fún múra pọ́lú sí hajj òun ló pẹ́ náà ilé náà pè ní alhaji ọlọ́run tó bá sọ ìsọ̀rọ̀ ọmọ alhaji ọlọ́run tó bá rọ̀ lọ́rùn nínú ẹ̀rọ àwọn èèyàn méje wọ́n lè rọ̀gbọ́n ràkúnmí kan àbí àgbò kan ràkúnmí kan àbí màálù kan àwọn èèyàn mẹ́sàn-án wọ́n lè rọ̀gbọ́n ràkúnmí kan ẹnìkan àgbò kan ẹlẹ́lẹ́mẹ́sì fasiyamu salata ayyami fil hajj wasabu ati ila raja'atun ọlọ́ba Allah subhanahu wa ta'ala onífàmẹ́lẹ̀ méjì ó lẹ́nikẹ́ni tí wọ́n wá ní kápá láti pẹ́ náà bí a kò so lọ́wọ́ rẹ̀ àbójẹ́ ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n rẹ̀ sọ́rọ̀ àbíkò tí ẹ̀yìn tó fi rẹ̀ náà fasiyamu salata ayyami fil hajj ẹni yóò gba àwọ̀ ẹjọ́ mẹ́ta ní hajj yóò gbà wàsábù àti ìdá ọjọ́ àti wàsábù àti ìdá yóò sì gba méje nígbà tó bá délé yóò gba mẹ́ta ní hajj yóò gba méje nílé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní tilka asharatun kamila eléyìí padà wá jẹ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá lẹ́yìn tí ó gbà eléyìí ìtàn àwọn gbẹ̀kẹ́ni tó bá dẹ́sí kò ní kápá láti ṣe tọ́tù ní sókùn àjì ní láti lè pa ẹran so ìran àjì mẹ́ta ló bẹ̀ a ní hajj kẹrọ hajj tamattu hajj ifrad nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí méjì nínú wọn ẹni bá ṣe ìkan nínú méjì nínú wọn ló pẹ̀rẹ̀ ẹyẹ kan yòókù à ẹni ò ní pẹ̀rẹ̀ ò ní pẹ̀rẹ̀ hajj ifrad òun náà ní kí dá àjì ṣe láì ṣe ọmọrọ hajj nìkan ló ṣe kò ṣe ọmọrọ bó ṣe dé ó bẹ̀rẹ̀ ṣe hajj ó dé láti sásùn hajj àwọn ọjọ́ hajj náà ló dé ó sì bẹ̀rẹ̀ ṣe hajj láì ṣe ọmọrọ kankan irú ẹni yẹn kò sí hajj ní ìtọ́jú ọ̀rọ̀ yẹn lórí ẹ̀tí ó pa tó ní kò dára ìmẹ́lẹ̀ kejì òun náà ni hajj ló fi rọrùn òun náà ni kódà sígbà tí ìyẹn ṣe ọmọrọ ní àsìkò hajj ó wá ṣe hajj lásìkò hajj ẹni yìí òun ti òun papọ̀ kò fi àlàfo ìgbádùnlẹ̀ láàrin méjèèjì bí àpẹẹrẹ ó kú yóṣù kan tó máa bẹ̀rẹ̀ ọmọrà tó máa bẹ̀rẹ̀ ṣe hajj òun lòun wọ ìlú mọ́kà ó mú irúgbó ti wà ní nígbà tó wà níbi nǹkan ó ti ní làbẹ́ka lọ́mọ ọmọrọ̀ ọmụrụ. ti gbé ah, ìṣòro nígbà tó gbé tán tó ìlú mọ́kà ó parí ṣùgbọ́n lórí àníyàn rẹ̀ ń ṣe sí kọ́ọ̀rìnà bíyí ìlàlhàjì àwọn kọ́ọ̀rìnà bíyí ìlàlhàjì ó fẹ́ ṣe papọ̀ mọ́ àjì kò fẹ́ ti àlàfo lẹ̀ láàrin méjèèjì tó bá ti wá parí ọmọrọ gbogbo tó dé wọ̀ ẹni oṣù mẹ́ta ni oṣù rọ̀ṣà wà ló ti mọ́ra yóò titi wà bẹ́ẹ̀ títí títí títí títí nílùú mọ́kà títí yóò fi di láti parí ṣe rẹ̀ ó kún dáadáa tó gbogbo ní gẹnu kò ní gé kaná yóò mọ ọwẹ yóò máa aṣọ ara mi rẹ̀ tó bá dọ̀tí kò sí tí ó wọ náà tó bá rẹ̀ aṣọ tí sórí eléyìí la ń alùpùpù alùkọ́rì so umura papọ̀ mọ́ hajj ẹlẹ́ẹ̀kẹta oye hajj tamọ́tàn olè tó dá so papọ̀ ṣùgbọ́n ó ṣe méjèèjì tó ń parí umura tán ó sọ̀rọ̀ ẹ̀tọ́ tó fún àwọn ará àwọn ará ń bẹ fún wọn náà so àwọn méjèèjì mùtàmọ́tàn tó tó náà ṣe méjèèjì ní àsìkò hajj ṣùgbọ́n fi àlàfo ìgbàlúlẹ̀ láàrin yóò pẹ̀ràn ẹgbẹ́ lásìkò òun náà ṣe méjèèjì papọ̀ tí ó fi àlàfo ìgbàlúlẹ̀ òun náà pẹ̀ràn ṣùgbọ́n tó bá dé kó bá túmọ̀ mọ́ ṣe hajj nìkan tí ó ṣe ó múra òun ò ní pẹ̀ràn. tó àwọn tó ń bẹ lọ́rùn wọn tí wọ́n pẹ̀ràn ẹran hajj ẹran ìmúra àwọn tó bẹ̀rẹ̀ wọn tó wọ́n pẹ̀rẹ̀ yìí tó bá wá ní kápá wọ́n gba àwọn mẹ́ta lọ́rùn wọ́n gba méje gbà tó bá délé ṣùgbọ́n àti ẹni tó so papọ̀ tí ó fi àlàbó lẹ́nu àbẹ́ni tí ó so papọ̀ ṣùgbọ́n náà ṣe méjèèjì lásìkò hajj rí àtẹ tó dá hajj nìkan ṣe ni ẹnikẹ́ni nínú wọn tó bá dáràn ọ̀ràn ó fárùn kò yẹ kó fárùn ó gẹrun kò kó gẹrun ó wọ tó yẹ kó wọ̀ ó ṣe tó yẹ kó ṣe ẹ̀hẹ́ òun náà pẹran ìpẹran ilé ilé ìpẹran ìtàn fún tí yẹn fún ọ̀rọ̀ sí yẹn dáa ọlọ́ba Allah subhanahu wa ta'ala ولذلك لمن لم يكن أهله حاضر ọlọ́ni ilé yìí gbígbà rẹ̀ yìí tó bá pé àwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ jẹ́ àwọn aráàlú àwọn aráàlú wọ́tẹ́kù lọ ọ̀nà ní ká páyà ọlọ́run ọba ká bẹ̀rù wọn ọlọ́run ọba o ká tẹ̀lé òfin ọlọ́run ẹ̀rí òbí tọ́lọ̀ máa ń sọ pé wọ́tẹ́kù lọ ní sábà máa ń já sí wípé bọ́yọ́ lọ ti fún wa láwọn òfin kan tẹ́lẹ̀ àbúwẹ́ fún wa láwọn òfin kan ló ti fún wa lófin kan tẹ́lẹ̀ ó ti sọ̀rọ̀ òfin kan síwájú àwọn má ṣe àwọn ẹ ṣe àwa fi wọ́tẹ́kù lọ ẹ páyà wọn lọ pẹ̀lú àwọn òfin tó wọn náà bá sọ yìí àbí ìgbà míì pé ọlọ́wọ́ bó jẹ́ sí fún wa lófin ó fẹ́ fún wa lófin ni onítàkùn lọ ààfin fún ààfin lófin yẹn bí ẹ̀ tàkà fún wa níbẹ̀rẹ̀ nínú sọ́rọ́tù sọ́tù Hujurat ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala lọ́ni ya ayyuhal ladhina amanu tàkùn lọ ọlọ́lẹ́ yẹn nígbà gbọdọ̀ tàkùn lọ ẹ̀pá ẹ̀wọ̀n náà wà لا تتبعوا لا تلقوا وسوسة فقصد النبي يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله بعد الله سبحانه وتعالى واتقوا الله واعلموا أن الله شديد العقاب لي كم يوم الله قسمه الله الله سبحانه وتعالى شديد العقاب ولنبا أملي نية nínú àwọn òòyìn ọlọ́run bá yìí ṣẹlẹ̀ ìlú ẹ̀kọ́ ìyọ ọlọ́run bá ó nípọn ìyà tó le kọ́nà máa ń dá subhanahu wa ta'ala kó mọ́ fi ìyá rẹ̀ jẹ wá. lẹ́yìn náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní alhajju ashhurun ma'lumat فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب فلابع الله سبحانه وتعالى الحج أشهور معلومات فلان الحج تشبه إخراوة بقيلي أنالي الرياجون lọ sí ilé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní àwọn àsìkò kan àti pẹ̀lú àwọn ìṣesí kan lẹ́yìn tó lánìyàn ìjọsìn fọlọ́run tá a mọ̀ pé eléyìí òun náà ni khamisul arkan arkan islam òun ni òpó karùn-ún ẹ̀sìn islam alhaji ògbẹ́nikẹ́ni tí ó bá nígbàgbọ́ sí pé hajj ń bẹ nílẹ̀ islam wàlẹ́ ìsàbẹ̀ muslim ẹ jẹ́ kí ṣe mùsùlùmí bọ́lú wa káàkiri kékeré ẹgbà hajj òsínlẹ̀ islam ẹ jẹ́ kí ṣe mùsùlùmí ẹni kékeré abẹ́gbàgbà pé hajj òsínlẹ̀ islam àmọ́ kì í ṣe ọ̀rọ̀ yẹn hajj ń bẹ́ o àmọ́ kì í ṣe ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ sì lẹ́ni ibẹ̀ nínú àwùjọ tó ti lè kẹ́kọ̀ọ́ tó ti lè mọ̀ àbójú ẹ̀ tí يقول لا ليس مسلمين بل كان تبا جاي يوم يحج تجانيا ليس مسلمين سو حج تاري أحد أركان الإسلام يكون أولي الإسلام بل وخامسها أوتي لك أولي الإسلام يعني حج الله سبحانه وتعالى الحج أشهر معلومات ọlọ́run ní bẹ fún hajj tààlíkẹ́ ṣe àṣùwúrò ma'lumat àwọn oṣù tó mọ́ àwọn oṣù tó hàn àwọn oṣù tẹ́ẹ̀mà láti sọ fún yí àṣùwúrò hajj àwọn oṣù hajj mẹ́ta rẹ̀ alákọ̀ọ́kọ́ Shawwal ẹlẹ́ẹ̀kẹ́ Dhul Qa'dah ẹlẹ́ẹ̀kẹta Dhul Hijja dùlùhíjà àwọn dùlùhíjà àwọn oṣù náà pẹ̀lú oṣù hajj ó bá ti ẹ̀dá sí pé ayyamul hajj àwọn ọjọ́ hajj kò ju mẹ́fà lọ ọjọ́ hajj kò ju mẹ́fà lọ tá a bá ti bọ́ sínú dùlùhíjà tá a bọ̀ sí oṣù kejìlá ọjọ́ kẹjọ rẹ̀ òun ni ọjọ́ àkọ́kọ́ ọjọ́ ṣe hajj ọjọ́ kẹjọ wọ́n máa ń ya yìí ya tẹ́rùwìyà ọjọ́ kẹsàn rẹ̀ òní yọ́mù àrọ̀fà ọjọ́ kẹwàá rẹ̀ òní yọ́mù nahar ọjọ́ àràfà níjọ́ kẹsàn-án gbogbo Ọ ń kóra dúró ọjọ́ kẹjọ táǹpẹ̀lẹ̀ yọ́mù tẹ́rùwìyà gbogbo àwọn alálàájì kúrò ní ààyè wọn nígbà wọn bá ti sọ pé labbaik Allahumma hajjan wọ́n ti gbé ara ní ìwọlúwa ajẹ́pẹ̀rẹ̀ afẹ́ṣẹ́ ájì fún ọmọ wọn wà kúrò níjọ́ kẹjọ ní àárọ̀ tó bá ti wọ̀ wọ́n mọ̀ lọ mìíràn mìíràn yìí wọ́n wà wọ́n ti kí zúrí àtàásírí mọ́dígbà àti ìṣáyé wọ́n ti kí àṣùbá ọjọ́ kẹsàn Arafa ní ayé àràfà àràfàt ayé àràfà ó fẹ́ lẹ́yìn náà ibẹ̀ wọn wà títí títí tó fi di ìgbà tó fi wọ àtìgbà ẹni wọ́n mọ̀ wá tí wọ́n máa gbéra kúrò wọ́n mọ̀ lọ mọ̀sẹ́lífà ní ni wà títí di ìjọ́ kejì táǹpẹ̀ ní yọmọ náà ṣe ọjọ́ ọdúnrán ọjọ́ ọdúnrán yìí wọ́n wà ẹ̀rí wọ́n lọ jùkú wọ́n má jùkú tán wọ́n lọ ṣe tọ̀wáfù wọ́n ṣe ní maka wọ́n tó padà sí Mínà wọ́n farun bẹ̀rẹ̀ wà bọ́ṣọ wọ́n bu aṣọ ara mi kalẹ̀ wọ́n wà wọ aṣọ sọlẹ́ yóò ṣe ní yàwó náà ọjọ́ kẹwàá tó jẹ́ ọjọ́ ìtura tuta bá wò ní sáré pé àwọn ọjọ́ hajj ló kù ọjọ́ kẹjọ yàmù tẹ́rìwíyá yàmù àrùfá yàmù náà náà ọjọ́ kẹwàá yìí mo sì mọ ọbẹ̀ nínú iná títí di ọjọ́ kejì táàpù ní yàmù ìkírì yàmù ìkírì gbogbo aláàjì gbọ́dọ̀ kúra dúró ní ọjọ́ kejì fún wàmí wọn gbọ́dọ̀ kúrò nílẹ̀ oríjọ́ mẹ́rin náà wọ́n jọ hajj lẹ́yìn náà ibẹ̀ náà wọ́n sì lọ dùkù wọ́n tún padà sí tẹ́ǹtì wọn sí ààyè wọn níbi náà gbogbo òtún yá wá tó wà bẹ́ẹ̀ tí tó fi di jọ́kejì ọjọ́ yìí táàpù ní yọmọ nẹ́fàrí awàlì tó bá di ọ̀sán rẹ̀ wọ́n tún lọ dùkù

يوم التنمية يوم عرفة يوم النحر يوم الكر يوم النفر الأول يوم النفر الثاني كتبالك شما أوشو حاج متعني قالوا الحج قلنا لي بفو حج أشهر معلومات àwọn oṣù tá a ti mọ̀ yìí tẹ́ ti mọ̀ tẹ́ ti kọ́ ṣẹlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣàlàyé lè fún wa oṣù hajj mẹ́ta ni ṣàwọ́ọ̀lù tá a bá ti lè ṣọdún tán ọjọ́ tá a kírun ìdí ìtúnú àwẹ̀ òun ni ọjọ́ ìbẹ̀rẹ̀ àwọn oṣù hajj torí ọjọ́ ìní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ṣàwọ́ọ̀lù so oṣù ṣàwọ́ọ̀lù àtúntò tẹ̀lé táǹtì ní òun lóṣù kọkànlá ṣàwọ́ọ̀lù lóṣù kẹwàá rọmọdá lóṣù kẹsàn-án so oṣù kẹrẹ oṣù kẹwàá ìkọkànlá àti kejìlá lẹ́gbẹ̀ẹ́ ní aṣíwúrú bí hajj àwọn oṣù hajj ọlọ́dẹ alhajj aṣíwúrú ma'lumat ọlọ́dẹ alhajj ó ní àwọn oṣù aṣíwúrú ma'lumat oṣù tá a ti mọ̀ ní فمن فرض فيهن الحج ولا نكلم منه ايه تبوا حاجه منه واسقي tọ́bá ní ẹ̀ṣẹ̀ ajé yẹn pé yẹn gbé yẹn múra ìrìn àjò bẹ́ẹ̀ bó ṣe ṣọdún tán tó kéèdì tán ó ti make arrangement balẹ̀ ó kàn lọ bọ́ọ̀dù plane rẹ̀ gbọ́dọ̀ ń lọ wọn láwọn lọ sí hajj ẹni ẹni ó ti bẹ̀rẹ̀ ṣe hajj náà so bí wọ́n tó bá dọ̀gù yóò ṣe rúmọ́rọ́ tó bá ṣe rúmọ́rọ́ tán ẹgbẹ́ bá ṣàlàyé fún wa bóyá yóò wà ṣe rúmọ́rọ́ yóò ṣe hajj tàmọ́tù yóò bọ̀rọ̀ alẹ̀ nígbà tó bá parí umrah tán yóò mọ̀ retí àsìkò àwọn ọjọ́ hajj ṣùgbọ́n nínú oṣù hajj náà lẹ́nu ló ṣe ló ṣe umrah so nígbà táwa kì í ṣọdún lé ní ohun tí ó náà wẹ̀ tán láti láǹfààní kí a kó sínú iṣẹ́ hajj káàdì ìrìnàjò lọ fún hajj ọlọ́run pàmò ọ̀rọ̀bọ̀ fi yé nínú hajj ọlọ́run ẹnikẹ́ni tó bá ṣe hajj nínú àwọn àsìkò yìí kó mọ̀ pé fàlàrọ̀ fàfà kò gbọ́dọ̀ ṣe ìbára ẹni lò títí zina haramu ni ẹ̀rì fìlìhìlì wọn haram yálà ìyẹn ṣe ájá bí ìyẹn ṣe ájá zina haramu ni ká súnmọ́ obìnrin dáa lẹ́gbẹ̀ẹ́ sí kí ṣe yàwó wa haramu ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala wa la taqrabu zina ọlọ́ni ẹmọ́ súnmọ́ zina innahu kana fahishatan wa sa'a sabila ilé yìí ọ̀nà ọ̀bàjẹ́ ni ọ̀nà orí igun ni ṣùgbọ́n tó jẹ́ ìyàwó ẹni náà nìyí èèwọ̀ ní fúnni ní àsìkò tí yẹn bá ń bẹ ní ààyè ẹ̀ṣẹ̀rọ̀ ọ̀bù lọ́wọ́ tó dáa wà lásìkò agbára ni a gbọ́dọ̀ súnmọ́ ọlọ́ni pàlárọ̀ pa ẹmọ́ súnmọ́ tó nke wájá sí pé èèwọ̀ ni ká súnmọ́ ìyàwó wa èèwọ̀ ni ká sì gbogbo àwọn ìdí síwájú àwọn ìdí rẹ̀ bẹ́ẹ̀ tó kó wa lọ sí ibi ká súnmọ́ ìyàwó kí n súnmọ́ ìyàwó ẹni bí à ń kíìsì rẹ bí à ń mú dání ní mú dání ti à ń tí gbogbo tó bá lè sí yẹ ká gbogbo nǹkan tó bá ti mú wa lọ sí haram haram so n bá ti gbé ara mi yálà ara mi umrah àbí ara mi hajj wọlé láti lè súnmọ́ àwọn ìyàwó wọn wàlá fusuqa al-fusuq ẹ̀ṣẹ̀ àgbọ̀dọ̀ dáná ẹ̀ṣẹ̀ al-fusuq yẹn ni ìkọjá al-ma'siyah kò gbọdọ̀ wáyé alálàyé ìmọ̀sí ay mutitele aussi haramuni albatta haramuni illa inda dohoro asiti yarabanmuni ta sisitali yataritalin yoboro isaani kono wolinti jembe kono wolinti wolinti wuni jedisan onumo wosi ujeli muwoli usliribira ule muwoli usliribira gbogbo tó bá ti jẹ́ nǹkan haram muharramat náà bá tó ṣe léèwọ̀ fún ni alálàájì ló jìnà sí ni wàlá fusuqa á jìnà sí ẹ̀ṣẹ̀ wàlá jidala fil hajj aljidala ìfàǹfà láìsí lórí òdodo ọlọ́run bá ní kòtọ́ ìfàǹfà láìsí lórí òdodo kòtọ́ ká ṣe ìfàǹfà ká máa bá wa ká máa fọ̀rọ̀ ìmọ̀ fọ̀rọ̀ láàrin ara ẹni ah irọ́ ni ìgbòdì bẹ́ẹ̀ lórí APC ló máa wí irọ́ PDP ní tó sì jẹ́ ara gbogbo àwọn eléyìí rádaràdà ni wọ́n torí pé wàlá yẹsí wàlá yóò sọ ilẹ̀ hàk kò ní mú wa débi tó jòdòdò mọ́tò bá yẹ pé ìbọn bàbá wáyé lórí tó jòdòdò lórí tó jẹ́ òdodo ẹ̀sìn tako yẹn làwọn ẹlòmíràn ṣùgbọ́n ìwọ́n ní rárá ẹ má jara yín níyàn kódà bí ẹ bá ń sọ̀rọ̀ láàrin ara ẹgbẹ́ ta kíní yìí báyìí lẹ́ka ṣe ṣe ọ̀rọ̀ ṣe áàdì náà ni uh-uh. Muzdalifa alálàájì yóò kóra dúró Muzdalifa Muzdalifa lásán títí tó fi díjọ́ kejì ọjọ́ dápẹ́ ìjọ́ kẹwàá ọjọ́ ọdún na. kò rí bẹ́ẹ̀ ẹ iṣẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ní iṣẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn yẹn yẹn máa ń tiẹ̀ nínú ẹ̀ka nínú nínú kí ni wọ́n gọ́ ọ̀rọ̀ ẹ̀kìrà ilẹ̀ o àìjìyàn ní ájí o irú yẹn kọ́nà sọ ìyẹn máa jìyàn tó bá yẹ pé ìjìyàn yìí láti lè fi tó jẹ́ òdodo nílẹ̀ ìsì kan sọ náà nù pátá ṣàlàyé mọ̀ pé báyìí báyìí báyìí lórí sọ́wọ́ jẹ yìí afá àìjìyàn ní ájí ẹ má jà níyàn wọ́n á ti ìbéèrè kan sí i béèrè yẹn òun náà wá gbà pé kò gbogbo yẹn kọ́kọ́ náà ní pé kò dà èyí tó bá jẹ́ pé lórí òdòdó ni ó dà anígbà yìí ló yẹ kẹ́ ẹ ṣe ẹni rárá pé no bó ṣe ní ká ṣe lélẹ́yìí à eléyìí ò sí kò sákọsílẹ̀ fún ẹni àìjàníyàn àìjàníyàn ni ayé wọn ní tẹ́fà wọ mọ́tò tẹ́wọ́ mọ́tò ní àsìkò ayé ẹ wá fún dírẹ́fà lọ́wọ́ ẹ fún ní bá bí fífi ṣe déédéé nǹkan bíi six thousand ní sílẹ̀ owó nàìjíríà ẹ wá fún ní fifty riyal àdéhùn sì ní pé owó tó yọ ọbẹ̀ kò ní ojú ten riyal lọ átákì ìpàrà fún yín forty riyal bàtà wá gbé ilé tó lọ náà tẹ lówó wọn àti òfin chéjì ó fún yín ní ten riyal ẹ̀yin sọ pé fifty lẹ owó sọ pé twenty kílẹ̀ ṣe ń pè máa bóyá ìṣe agbóhùn ìjọ ògbó jáde ẹ̀fà ẹ̀fà kankan lára yìí ìgbàsẹ̀ ẹ̀rọ kan fa ọ̀rọ̀ ẹ̀dí lẹ́bù kan náà kẹsí ló mọ̀ pé ẹ̀rù wo nígbà bẹ́ẹ̀ ni ó wo nígbà so ẹ̀tọ́ wa àyẹ̀ tó pé yẹn lè fihàn lórí ẹ̀ lórí yẹn gẹ́gẹ́ sì ni tó dá sí pé pé yóò bàtẹ̀ fẹ́ ṣàbùkù yẹn fẹ́ ṣe kí yẹn gbójú kúrò irú àwọn kẹsí yẹn lè gbójú kúrò ok àti fifty àti twenty mo ti ẹ̀fẹ́ gbogbo ẹ̀ wàlá ìdálá na kò sí yẹn ní hajj ẹyá lò níbẹ̀ o wọn wà ní fẹ́ lò níbẹ̀ wọn agbó ah, mi tó pé wọ́n tẹ́ bá sọ fún wọn nínú àwọn ọ̀dọ́ torí ẹ̀ travel wá sí hajj ilé ìtẹ́ ṣe yìí rọ́bìṣì yìí rọ́bìṣì àlẹ́sẹ̀ ẹ̀ dáadáa bó ṣe ṣe kò sí inú ẹ̀sìn kò sí inú ẹ̀sìn ah, so ìyàn ìyàn lè jìyàn ní hajj tó bá já sí wípé à ń jayàn láti lè fi òdodo nílẹ̀ òun ni ẹ̀sìn sáàmù ọlọ́ni wà máa àlómi ní khairin ya'lamuhu Allah ogun tẹ́ bá ṣe min khairin nínú ṣe olóore ya'lamuhu Allah ọlọ́ni ogun mọ̀ gbogbo nínú àwọn ṣe olóore tó jọ́ ọ̀rìn lórí nínú àwọn ṣe hajj àbáwọn nǹkan mí náà ti ṣe hajj náà tẹ́tún ṣe gẹ́gẹ́ bí ẹni eré ẹni tó ń lo ààyè mímọ́ pẹ̀lú àsìkò mímọ́ ó ń lò láti lè fi wá orí lọ́dọ̀ náà turúkọ àwọn àyè yìí alàrọ́ọ̀dì alùpàgàsà àwọn àyè mímọ́ ni wọ́n arọ́pá àwọn arafat àyè mímọ́ ni Muzdalifa àyè mímọ́ ni àyè mímọ́ ni kaaba mímọ́ ni maka àyè mímọ́ ni gbogbo ẹ̀ so àwa wà bẹ́ẹ̀ ní àwọn àsìkò mímọ́ àwọn àsìkò mímọ́ tó tẹ̀sí wọ́n á jẹ́ nínú àwọn àsìkò dáṣe nínú àwọn oṣù tó jẹ́ àwọn oṣù abẹ́wọ̀ túntà bá ṣe níbẹ̀ ládàá wa yóò pọ̀ dáadáa ọlọ́run ohun tẹ bá ti síwájú nínú iṣẹ́ olóore tó jẹ́ ọ̀ràn yẹn tí kì í yẹn èyí tẹ́ fẹnu sọ èyí tẹ́ fara ṣe èyí tẹ́ owó ṣe ènìyàn sọnù ẹ̀fìn yẹn mọ́ náà torí nínú àwọn kan tí yẹn máa ń ṣe nínú ṣe olórí pàápàá jùlọ ní àwọn àsìkò àìsí orí kí yẹn fi yẹn náà torí kò sí àwọn yóò sọnù àwọn yóò sọnù ní àràfá àwọn aláràfá ni níbi tá a kóra dúró sí torí pálapàla làwọn Lagos state ni wọ́n ń ṣe ráhùn ráhùn náà ń ṣe àsàlátù tó gbogbo nàìjíríà náà lọ́dọ̀ náà ṣe lọ́hùn àwa kúrò àdáwà dáwà tí ṣáájú àti kan nígbàgbọ́ ṣe ti tiẹ̀ ibi kíchìn báyìí ni bẹ̀sẹ̀ àwọn ni òdáná bẹ̀rẹ̀ ọmọ ń kó kíchìn káàkiri bẹ̀lẹ̀ àwà àti ṣáájú à níyà kan mọ̀gìrìbíyà ni ọmọ Morocco ni ó ti dààmú dààmú dààmú dààmú arúgbó ti dààmú dààmú lọ máa ń ṣàǹsọ pẹ̀lú à mo sọnù ní onímọ̀lẹ́ ní bọ̀dẹ̀ ní sọnù ó lóun lọ òun lọ sí ibi òkè Arafa Jabalu Rahama lòun lọ fóònù lọ Jabalu Rahama ni ló bá ń bọ̀ wà ló bá mọ̀ nànà ló bá ní káàkiri bí ẹ bá sì lè mọ̀ náà sí ni ilé iṣu ẹni yóò mọ̀ ní káàkiri tó ráyè tó tóbi gan náà yóò fẹ̀ gan náà. ya ìjẹ́ ọkọ jókòó náà ẹ̀kọ́ mumi náà làwọn dààmú dààmú dààmú ibi tá a ya lọwọ làwọn ìbá ya ya kan náà ìyá ẹ̀ kẹ̀ ṣubú àgbàlagbà tó ti wó ní gbogbo ojú báyìí lẹ́yìn ìjà ní ojú ẹ̀ ìyá yìí salamu wa alaykum salam ìyá bá sọ yorùbá yorùbá ni gbéjà ara wa yẹn náà. orí kan ní lọ́tọ̀ gbẹ̀gbẹ̀ ìyá yóò bá àwọn Kaduna wálé àwọn mẹ́fà làwọn àwọn lọ òkè náà ni àwọn wọn bọ̀ wà láwọn wọn mọ̀nà mọ́ làwọn bá sọ̀rọ̀ àwọn nù lọ náà Kaduna lọ wá wà lọ kátó rí Kaduna ó sọ two hours kí ẹ tó lè ní àràfà tí wọn wọ́n kàdúná káàkiri wọ́n sì lára burú ìmọ̀ wọṣọ funfun káwọn obìnrin kí wọn rí wípé obìnrin ní aṣọ ara aburú ní kíní yẹn Islam ò gbélẹ̀ obìnrin ò láṣọ ara obìnrin ò láṣọ ara àwọn ọkùnrin ó súnà fún àwọn obìnrin náà wá wáṣọ funfun wọn àwọ funfun ẹ wá nímọ̀ èwo ni Kaduna èwo ni Sokoto èwo ni Maiduguri èwo ni Pakistan ibi tí gbogbo ilé ayé ti péjọ bá ní dààmú káàkiri nù abátúrà àwọn fúnra ọ̀nà ọwọ́ funfun nígbà dẹ̀pẹ́ àwọn lè yorùbá làwọn lè fún sálámà alẹ́kọ́ alẹ́kọ́ sára ìlú wo ni oníkàdúnà ah, alhamdulillah níbo tẹ́ẹ̀tì yín wà àwọn náà sọ́nù níyì ẹ má bínú ìyá kan lára tó náà sọnù tó rà sí pé ìyá yìí ó ti dààmú gan wá ìyá yẹn kúrú báyìí bẹ́ẹ̀ ni ó fa akẹ́ báyìí bẹ́ẹ̀ ni ìyọ́yọ́ ni wọ́n bẹ́ẹ̀ ni ìyá yẹn làwọn náà wákàkiri àwọn náà fi sọnù ọ̀dà ẹ̀yin súnmọ́ káfọ́ mẹ́yìn mọ́lé náà tábàtí mẹ́yìn mọ́lé á lọ mú ìyá wa nàbà fún dáa fún dáa fún gẹ́tì léde kan apára gẹ́tì kàdúná ṣe kẹ́ ah àti náà wọ̀nyẹ̀wá ẹni wá dùn ẹ má jáde mọ́ o àbá lọ ṣe wa lọ múyà wa ibi ní ẹ̀dá adé múyà tàbí fún pápá lọ múyà àtúpàdé àwọn kan lọ́nà àwọn kó ara àwọn ọ̀tún sọ̀rọ̀ ẹ̀kọ́ apá Ìlọrin làbá wa Kwara làbá wa èyí bíbá yìí ti jẹ́ kẹ́mọ́ rìn bó ṣe wù ẹlòmíì ìlọgba bisikíìtì ìlọgba ṣinṣin ìlọgba júùsì ìlọgba dèbídò àti omi dẹ́mídẹ́mí yóò mú kẹ́lómi sọ̀rọ̀ ẹ̀kan rẹ̀ pé bákan náà ni tó ẹ fáwọn obìnrin oníkálukú wọn bá wọ aṣọ tó dá tó wọ ọṣọ tó máa wọ̀ nílé tó sì balẹ̀ dáadáa tó wọ wọn kò bá jẹ́ black kò bá green kò bá jẹ́ kò ní sí wàhálà ṣùgbọ́n àwọn obìnrin nàìjíríà wà wáṣọ pakistan àtàwọn látara ṣùgbọ́n yìí pé obìnrin láṣọ ara obìnrin oṣù láṣọ ara láṣọ ara ní àsìkò yẹn òun náà ni ìfẹ́ àwọn èèyàn mọ̀ náà wà láì ṣe olórí ìfẹ́ àwọn èèyàn mọ̀ náà. ọlọ́ni wà máa tá fún wa lómìnir khayri ya'lamuhu Allah ọlọ́ni ohun tó wù tẹ́ ẹ bá ṣe yálà ẹ ń bẹ ní hajj ní abẹ́ ìsìn hajj ní tẹ́ ẹ bá ṣe ẹ ní kọ̀rọ̀ abẹ́ ń ní gbangba nínú iṣẹ́ olórí lẹ́ṣẹ́ owó lẹ́ná lẹ́tọ̀nà yàn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ná lẹ́tọ̀ túgbèsè ayé yẹn ṣe ìmọ̀lẹ̀ kọ́ àwọn èèyàn àǹfààní kan lè ti fẹ́ nìkan yà alábùwò lọ ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ bá mọ̀ òun mọ̀ bẹ́ẹ̀ sì dájú pé àṣegbé kan ò sí bẹ́ẹ̀ sì ni àṣemọ̀ kan kò ṣẹlẹ̀ rí kò sí tá a ṣe tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tí kò nímọ̀ nípẹ̀ wàtàzáwàdú ọlọ́nitọ́ wàtàzáwàdú ọlọ́ni ẹwà palẹ̀mọ́ ẹ palẹ̀ mọ́ ẹ mú èròjà dání fa iná fẹ́rẹ̀ gbẹ́rẹ́ tẹ́kùwá ṣùgbọ́n èròjà èròjà tẹ́ lè mú dání lọ fún ìrìn àjò hajj atákùwá ètò tóbi jù náà anabi sallallahu alayhi wa sallam ó ní azaadu èròjà tí ẹ máa ń palẹ̀ mọ́ kalẹ̀ ó náà ní kí ni arahila nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn gbogbo ẹnikẹ́ni tó sí hajj yóò rí ìrìn àjò yìí àtàrà lu maka ẹgbẹ́ bí ọmọ lu maka kankan tó wà nínú maka òun náà ní ìrìnàjò torí kìí ṣe ìrìnàjò kékeré láti ìlú maka lọ sí Muzdalifa lọ sí Arafa Arafa jìnnà dáadáa jìnnà dáadáa lórí káàlù kò ó ní ìrìnàjò rẹ̀ kámáṣe wa sọ ọ̀tọ́dá pé tọmọ tí ń yá gbogbo ìlú maka wọ́n jìnnà táwọn tó wà láfíríkà wa níbí láwọn tó wà ní Asia láwọn tó wà ní Australia àwọn tí ó wà ní Europe àwọn tí ó wà lamẹ́ríkà gbogbo orígun mẹ́rẹ̀ ẹ̀rẹ̀ ilé ayé pátá làwọn ló ti wá àwọn kan wá pẹ̀lú omi wọ́n wá lọ́ta lórí omi ọkọ̀ ojú omi àwọn kan wá ní orí bàálù tí wọ́n fi wá àwọn kan wá pẹ̀lú mọ́tò ìjọba South Africa máa ń ṣe wọ́n máa ń ṣe evaluation wọ́n máa ń evaluate àwọn báwọn yẹn ṣe wá lọ́dún yìí àwọn tó wá pẹ̀lú plane wá pẹ̀lú plane wọ́n lé ní one thousand yẹn ni pé plane tó balẹ̀ ní Saudi Arabia ó lé ní one thousand pé wẹ́n wọn kà wọn bá kà bẹ́ẹ̀ ni iye mọ́tò tó wọ tó wọ̀ lówó pé mọ́tò tó kó àwọn èèyàn dé láti ní wọn bẹ́ẹ̀ àwọn tó wà níbi Emirates àwọn tó wà ní Qatar àwọn tó wà ní Dubai àwọn èèyàn mọ̀ wọ plane tó àwọn mọ́tò wọ bíríìjì kan wà ní Saudi ṣe tó link láti Saudi títí dé eh, Emirates ó wà Bahrain so eléyìí wọ́n wọ́n ṣàkíṣirò àwọn iná àwọn iná lọ́bí àdúgbò wọ́n lọ́bí six hundred and something bọ́sì ìwọ̀ sáwọ́dí bẹ́ẹ̀ náà ni ship àwọn tó wá tẹ̀rọ ship àwọn míì láti India ọ̀sẹ̀ kẹ́yìn lè yí náà ti wà ní orí omi wọ́n jẹ́ wọlé wọ́n ṣe kàkúrẹ́ ìwọ̀ lọ́bí àdúgbò three wọ́n wá ṣe gbogbo èyí tó fẹ́ mọ ẹ́símẹ́tì yẹ tó wọ tó lọ ṣe ájì sáré òkú rẹ́kọ̀dì so àdéhùn náà bá ṣe lè yí ẹ̀rí ọlọ́run ni wọ́n á dín fil hajj ọlọ́run wọ Ibrahim alayhi salatu wa salam wọ́n á dín máa pèpè fún hajj yàtúkà rìjálà àwọn olùmọ̀wá ò rìjálà wọ́n mọ̀ wá pẹ̀lẹ́sẹ̀ pẹ̀lú nǹkan ẹ̀rẹ́sẹ̀ wọ́n mọ̀ wá ọ̀nà tí ó wà pẹ̀lú àkúnmí níjọ́ òun wà pẹ̀lẹ́sẹ̀ nísìnyí ẹ̀wọ̀ táwọn ẹ̀mí wá wàhálà kúlè lọ́ọ̀mìrín yàtínà ní fàjìn àmì ọlọ́ni ń bó sí pèpè tó àwọn èèyàn tán wà ní jìnnà jìnnà fàjìn àmì bí tó jìnnà jù láyé àwọn yóò wà ìrìnàjò kan tí èèyàn gbọdọ̀ mọ́ ṣe ni ọlọ́run bá fún ni ní kápá ẹ̀rì èyí ó sì rí mọ̀ ọ̀nà ìlú rí mọ̀ níjó lè rí kó travel lọ sí ẹni gbé lágbàlá ayé lórí tó bá ní hajj lórí àwọn èèyàn tọ́nà wọn bá dá ìbúwọ̀ ló dúdú ni tó bá dé òun ó rí àwọn ọ̀gá wípé dúdú títí wọn àdúgbò dákẹ́ ó dúdú tẹyítẹyí ìwọ́n ríyàn tó dúdú tẹyítẹyí rí èyí máa ń funfun ni tó dúdú wà tó dúdú àwọn ìjà kan bẹ owó náà lèmi dùrá gbé ibi gbogbo àwọn bàtà tí wọn rí bí bàtà thirty five bàtà forty bàtà forty five wàá ní bàtà sixty five èèyàn náà ní ìjẹ ẹranko bíi sáré jọ sí ó bá kọ́ rí báyìí lọ́kọ́ yìí Allahu akbar akọ́sọ̀ lára àǹfààní ẹ̀ nìyẹn ara àwọn èèyàn ló dùn náà ó mọ gbé dé ó gbogbo ọ̀rọ̀ subhanallah wọ́n sọ pé a ah, èdè yorùbá kan èdè Odùduwà ni ó lè lè tí nígbà yorùbá wọ́n fẹ́ tara wọn ni yorùbá ní èdè tí ànábì Ádámù kọ́kọ́ sọ a ah. èdè ànábì Ádámù kọ́kọ́ sọ èdè yorùbá láti bo síbo tó bá dé Saudi tó bá dé hajj ó àwọn èdè tí wọ́n ti pé kódà òtí ẹ̀ ní mọ́ náà sọ wàláì ànímọ́ ah. wọ́n náà kẹ́mọ̀ pé èèyàn ni wọ́n ni báwọn yóò ṣe wá wà lórí nàrá lórí nàrá lórí nàrá lórí nàrá lórí nàrá ni subhanallah gbogbo ẹni tó mọ̀ pé kì í ṣe bá nìkan ló mọ́ ń kọlà àwọn tó ń kọlà wà ń kọ ilà bí títí wà wọ́n kọ ilà báyìí omi kọ pélé ká sọ ah, ẹ̀rọ ọ̀pọ̀ bọ̀ rẹ pé ah, ah, ọba ni nǹkan sí níbẹ̀ ọlọ́ba ọlọ́ni o fún ṣe hajj ní fún ṣe hajj alùkúwà wọ̀rọ̀ ìlà alùkúwà wọ̀rọ̀ ìlà agbára kíyàn ní okun tó rágbára lè yẹn fi ṣe agbára lè yẹn fi ṣe iṣẹ́ ajíkẹ́ ṣiṣẹ́ gíní ẹ̀yàn ah, ìsinmi ló wá ti wá rọrùn gan because a ti ní àwọn nǹkan tó lè fún wa ní kọ́ńpọ̀ hmm. níbo iṣẹ́ àjì iṣẹ́ tó le ni iṣẹ́ tó le ni ó le sànsàn so ọ̀dọ́ okun agbára nìyẹn fi ṣe àsìkò kíyàn lágbára ilé ìsìn ọ̀nà bá ṣòwò fún mi kíyàn lọ kíyàn lọ tó bá ti lọ tó ti lọ ọ̀kan ọ̀rọ̀ ẹ̀yàn rẹ̀ ó ti mú kúrò nù ṣùgbọ́n tí yóò bá lọ tó ń pe àgbà ìgbòdìyà ìgbòdìyà ẹni bá dàgbà dáadáa dàgbà dáadáa pé farúgbó ṣe o bẹ́ẹ̀ bá farúgbó ṣe á sì tó bá dé ọ̀tọ̀ nìkan míì tí ó mọ̀ wò ọ̀tọ̀ nìkan míì tí ó mọ̀ wò láìsàn torí ó rin ìrìn àwọn ènìyàn bẹ kò sí bójú bẹ́ sí kódà kò jẹ́ pẹ́sidẹ́ntì nàìjíríà ó rí tó bá ti rẹ́rù lọ bí omi tó mọ̀ mọ́tò gbórí wọn kọjá ní àbọ́kànà ló mọ̀ ọ̀gùn kò sáyè mọ́tò kò sáyè kankan ó náà ni tó bá dọ̀hùn ẹ̀rẹ̀ gbogbo àwọn àwọn ẹ máa rí ah, ah, buhari náà kọ́ ah, ah lábẹ́ yìí wọ́n ní ọba ìlú ọba ìlú kan ó wá fún Lagos lọ́dún kan wọ́n wá ṣe tọ̀wá àwọn Pakistan àwọn India ni àwọn tẹ̀ máa ń fari ayé egungun ṣe ni bíkan ṣe fún nẹ́kò nìyẹn gbíì àwọn ìdòyè ọba tó wá ní ah, ọba fi ká fún ṣe ọba ní ah, ẹ máa fún ṣe o ibi tẹ́ wà yìí fún ọmọ ọmọ mi lọ́ba o àwọn ló mẹ́rin lọ́ba gbé ọba rẹ̀ wọ́n ní ìbí ni ọba ọba ọlọ́gbìn ọba kò gbé ẹ̀yìn tìmọ̀ lọ́dọ̀ wọn kò ní ìtumọ̀ rárá lọ́dọ̀ ọmọ tó lẹ̀ kó mọ̀ kò ní ìtumọ̀ gbogbo wa sàwà sàwà déédéé ni gbogbo wa ẹlẹ́mí ọmọ sàwà báyìí ó sì mọ̀ ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ báyìí kò ní mọ̀ pé president country kan gọ́ọ̀nà ló kan ní òní mọ̀ mọ́tàbájọ́ tó kù tàbájọ́ sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí ah tí ẹ̀yin ní gómìnà state kan ní California ah! wọ́n bínú bí mọ́ subhanallah so agbára okun àti ìkápá owó tí yóò fi ṣe ìrìn àjò lára ṣe hajj nìyẹn pẹ̀lú ìmọ̀ tá a lò kódà tí yóò bá tiẹ̀ nímọ̀ gan ó lè ṣe bí yóò bá nímọ̀ nípa ṣe hajj tó bá ti báwo yẹn ṣe ń ṣe kó sáà máa ṣe gbà yẹn ṣe ń ṣe yẹn ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó máa lọ kó náà lọ tó bá jókòó tó náà jókòó síbẹ̀ tó bá ti dìde kó náà dìde yóò ní ṣe hajj anabi sallallahu alayhi wa sallam ó ní liman istata'ta ilayhi sabila ẹni liman istata'a ilayhi sabila fẹ́nikẹ́ni tó bá ní kápá sọ̀rọ̀ ìmọ̀ kọ́lá àti ṣe àdìsá ẹniyàn kò tí ha kùránì sórí ẹniyàn kò tí mọ̀ fíkì dáadáa ẹ̀yà àdìsí díẹ̀ ló mọ̀ ọlọ́run kò fi ẹwọ́n jẹ̀mọ̀ yẹn sí tó bá ti lówó tó sì